Wàlékùn sálàmù ورحمة الله. lorúkọ yìí lọ́dọ̀ tí ń pè? Mọ́n ìṣù láti àmọ́. Náà mọ́ gbọ́. Wọ́n ní aláàmì ara jù. Wọ́n ní ọ̀pọ̀ ní iṣẹ́ ìṣèṣùkúrò ní àbúrò ní ọ̀hún fi wọ́n ṣáà ń da ọ̀gbọ́n ìṣẹ́ bá tòmọ́lẹ̀ sí Abari ọlọ́run lára bí abari lára kankan àpẹẹrẹ méjì náà ló lè jẹ́ ó lè jẹ́ àpẹẹrẹ kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala ó fẹ́ fi àpẹẹrẹ kan káwọn èèyàn lè dànù gẹ́gẹ́ bí ìjọsìn ọlọ́run gẹ́gẹ́ bí pé tọ́lọ́wọ́n bá náà sílẹ̀ ó rọrùn kó wálé ayé bẹ́ẹ̀ bákan náà ó sì rọrùn kí ìtọ́nù ó fẹ́ lónà láti fi ṣe àwọn èèyàn lọ́nà lọ́nà wò òun ni kígbà tí Allahu bá yọ lára igi ṣètọ́nù àwa jẹ́ kí àwọn èèyàn tá a bá lẹ́kọ̀ọ́ pa Islam wọ́n tún wá sọ gèèní dígí òṣà wọ́n lè sọ gèèní dín tí wọ́n máa bọ̀ wọ́n lè sọ gèèní tí wọ́n sọ di nǹkan ní ìlẹ́yìn ọ̀nà so látara ọ̀nà méjèèjì ló jẹ́ pé Allahu yọ lára igi o kò yọ lára igi alukurani ti tó fún wa láti fi mọ̀ pé Ọlọ́hun Ọba ti tó ní àmì fún wa láti fi lé wa kún ní ìgbàgbọ́ ṣùgbọ́n bá wá rí aláwù lára gi àwo kan máa ari náà igi ni ò gbọ́dọ̀ jámọ̀ kankan igi ni ò gbọ́dọ̀ sọ di táàmù wa lọ fọwọ́ ra ò gbọ́dọ̀ sọ di táàmù fọwọ́ pa ò gbọ́dọ̀ sọ di nǹkan míì ládùúgbò tí wọ́n ń súnmú lùmí kan bì eh, omi kan táǹkì bẹ̀ aláwù bá omi náà ẹni tó sọ domi àdúrà ẹni tó sọ domi ìtajà ẹni tó sọ domi igbá ẹni tó sọ domi àwo ọ̀sẹ̀ dípé nǹkan míì ti nǹkan míì ti dènà aláwọ̀ ọ̀hún ti wá parẹ́ torí ẹni tó ní táǹkì ti ń lo wọ́n ti ń pa mí bẹ̀dẹ̀ ní àṣírá láwùmọ̀ so bí sẹ́yìn tọ́nu ṣe máa ń ṣiṣẹ́ nù sheikh abdulkadir Jilani rahimahullah ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí wọn lákòókò wọn wọ́n lọ nínú dẹ́sàtì kan bí bòjì kan nínú òrùn ni ó ni ah ojíire láì lo ọ̀mbrẹ́là bó ló ti jẹ́ kí ló lè fà á bó ló ti jẹ́ ṣé mo ṣe wá jèmi ló ṣẹlẹ̀ sí kò pẹ́ rẹ̀ lóhùn kan bá tún jáde láti inú bòjì yìí ìgbà tóhùn yóò fọ òun wọn tán gbọ́n bẹ̀ ní pétọ́ ìyá àdùnkọ́júrì jẹ́ láni ọ̀wọ̀ lé èmi ọlọ́run bá lé èmi olúwa rẹ̀ ní sọ̀rọ̀ tọ́ yá láti èmi lọ níbi tí pò rẹ wá dènà mo ti ṣe irú tí mo ṣe yìí fún ọ tọ́ gbogbo tí mo wá ṣe ní haramu fáwọn èèyàn ó ti di halali fún ọ kò sì mọ bá lọ láti èmi gbogbo tí máa haramu ó ti di halali tiẹ̀

bòjì tó bò wọ́n lórí tẹ́lẹ̀ bí bòjì ní ti kápò nù ohun wa tún jáde ń bẹ̀ pé ẹni ọlọ́run ní ọlọ́ọ̀tọ́ sì nímọ̀ lóòótọ́ ò rí ní tí mo ṣe fún ọ̀tọ̀ mórí bọ́yì àìmọye inú àwọn ẹni ọlọ́run ni mo ti fi kíní sí lọ́rùn tí mo sì fi bà tí wọ́n jẹ́ tán bó ti wá máa ń ṣẹlẹ̀ nu bọ́lọ́n kó fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ṣò à ń rí kíní kan lára jí à ń rí lára omi à ń rí lára gbá ṣò ìtọ́nù náà lè fẹ́ lò ó lórí fẹ́ lò ó láburú fún wa kó fẹ́ fi bà tí jẹ́ so àwa ni ká mọ̀ jẹ́ sí gbogbo ẹ̀ ká mọ̀ jù sí wa lọ tá a bá rí ìmọ̀ ni wọ́n kàn lékún náà ni ìjì ni ò jámọ̀ nǹkan kan omi ni ò jámọ̀ nǹkan kan ibi tó bá ti ṣẹlẹ̀ ò jámọ̀ nǹkan kan èyí tí ó mọ jámọ̀ nǹkan lọ́dọ̀ wa òun náà ni pé Àlùkùránì tọ́lúwa ti fi ránṣẹ́ sí wa ó tó wa láti fi gbára lé bàbá wa rà àwọn àmì àbá rà àwọn àpẹẹrẹ mi ẹ̀ yóò kàn máa lékún gbàgbọ́ wa ni a rí ẹran kò ní kò sì ní ká ṣẹran ní káwa sọ di káwa máa pèrò lé lórí tí kálukú máa panlá tí kálukú máa fọwọ́ ra tí kálukú máa fi rajú nǹkan míì ti ń wọlé nù o ọlọmọ ṣáṣà ni wa ọlọmọ kò fún alágbọyé ọ̀rọ̀. ṣé ìwà ṣètò tí yàn bá ní iṣẹ́ ìṣìtàn ilé yìí ẹ̀yìn wá gbàgbọ́ ìbò ṣe ọlọ́run àbí kọ̀ọ̀kan iṣẹ́ ìṣìtàn ni kí nǹkan tó bàbàrà ṣé ìwà ṣìṣọ́ ṣèbí ọ̀rọ̀ méjì lọ̀rọ̀ ń pèsè a gbọ́dọ̀ fi gbogbo ẹni sọ pé ṣọṣọ ìtọ́nù ni torí pé ọlọ́run ọba kò sí ní tí ò lè fi ṣe àmì tá a fi dàmọ̀ la ti gbọ́dọ̀ lámọ́lẹ̀ pé iṣẹ́ ṣe ìtọ́nù ni iṣẹ́ bẹ́ẹ̀ ṣe ọ̀nà tí ó gbà fi ti ṣe ṣe ìtọ́nù ni táwọn èèyàn bá ti fẹ́ mọ lò ó lọ́nà tí ò bá ti ẹ̀tọ́ lọ́wọ́ láàrin ọ̀nà tí ẹ wá gbà fi ń lo yo ṣe ìtọ́nù ti ń jẹ yín lérè torí kò sí nǹkan kan kò sábúrú kọ́lọ́run ọba ó fà wọn fẹ́ ṣe àmì táwọn èèyàn fi tún dá ọlọ́run ọba mọ̀ ju bọ́ ti dá a lọ. ìdí nìyẹn ni àfìlẹ́rì tó sọ fún wa pé tẹ́ bá ti ń rírú ẹ̀ àpẹẹrẹ ṣẹ̀ṣẹ̀ ìtọ́ni làwa náà ṣe gbọ́dọ̀ fi gbogbo ẹnu pè é ní ṣẹ̀ṣẹ̀ ìtọ́ni a máa nílé pé ní ṣẹ̀ṣẹ̀ ìtọ́ni ni mo rò pé ọ̀rọ̀ mi yé báyìí so àmọ́ àti ní fún gbogbo ẹnu náà tó pé níṣẹ́ tọ́lọ́run náà kò yé torí pa tiri pé ṣe ìtọ́nù náà mọ́ lórú ẹ̀ láti fi ṣàbúrú a mọ̀ pé irú ẹ̀ náà lè wá kó jẹ́ ká àpẹẹrẹ tọ́lọ́run náà tún ni so àwa ni ká wo bó làwọn èèyàn ti fẹ́ bá nǹkan náà lò so ẹ̀kọ́ bí wọ́n ti bá lò òun là kàn tá a bá ti ń rírú ẹ̀ bẹ́ẹ̀ ẹran kan náà dín tí wọ́n náà rẹran dídín kan ó wa kọ aláwọ̀ ẹ̀ ń bá rí oṣù kó dúpẹ́ fọlọ́run tó bá ti fi ràn yẹn méjì mẹ́ta pé àbí ẹ̀rá pẹ̀lú ọlọ́run ọba ẹran nìkan jẹ́ òye kan máa sọ ẹran nìdí tí wọ́n wà á múlẹ̀ pé wọ́n yẹn máa wá wo níbi tán tí wọ́n wò ó bẹ̀rẹ̀ lé yóò ti dé èyí tí mo fọwọ́ pa èyí tí mo fi pa wọn rẹ̀ èyí tí ó ju àpò èyí tí ó ní wọ́n mọjú sómi nítorí pé nínú wọn mọ̀ tọ̀ àwọn àṣejù wa ibi tíṣẹ́ ìtọ́nu ó ti wá lò mọ́ wa lọ́wọ́ nù tẹ́ran ni ó fi wá dóṣà mọ́ wa lọ́wọ́ àwọn ìwà nímọ̀ mo rò pé yé báyìí kò ṣeé fi gbogbo ẹnu là mọ́lẹ̀ pété ṣù ni bá ń kọ́ láti ṣe so kọ́lọ́n fún wa ní àgbọ̀yọ̀rọ̀ ọlọ́wọ́. wọ́n tún wá mú àwọn kọ̀ọ̀kan wá pé bàbá wa ní kúránì ọmọ tó gbé kúránì wáyé ń kọ́ ṣé àpẹẹrẹ àbí kọ̀ọ̀kan. gbogbo ẹ̀ náà pátákẹ́ alábẹ́ abẹ́ náà ló wà idán lè bí gbogbo ẹ̀ ṣètọ́ra lè lo àwọn èèyàn lè lo ọ̀nà ṣètọ́nù kó fi wáyé bẹ́ẹ̀ tẹ́yìn bá ti ń sọ yìí o àwọn oní tó jẹ́ kọrí ó náà ti ń rírú ẹ̀ táwọn náà sọ pé tọ̀ ọmọ kan wálé ayé ó sì gbé bíbélì wálé ayé ẹ̀yà ìwọ ni ká ṣe hmm. ṣé ká túgbà yóò lọ́wọ́ tiwọn náà so idán àwọn èèyàn lè lo idán tí ó bì tí gbogbo orú nǹkan táwọn yìí ó sì mọ ṣẹlẹ̀ so ìdí nìyẹn kò ṣeé sí gbogbo ẹnu pè ní tọlọ́ǹṣẹ́ kò dẹ̀ ṣeé sí gbogbo ẹnu pè ní tèṣù olùkọ́rọ̀ mi yé so kí ló gbọ́dọ̀ mọ jẹ́ nǹkan táwa ogun ọgbàrá lè ṣe àlùkòrá ní olúwa ṣáà ti sọ kalẹ̀ fún wa èyí ò náà ti tó wa. Wa alaikum salaam.